الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفعل ليني àlàyé àwọn tí a من رحمة الله وسعة فضله أن المسلم إذا غرس غرسا من نحل أو نحوه أو زرع زرعا فإن كل ما أكل منه من طائر أو حيوان أو إنسان فهو صدقة يثاب عليها من رحمة الله وسعة فضله إنه عن الله tó ṣe lórí wa ìbọlá rẹ ti gbòòrò tó lórí àwa ẹ̀dá ẹ̀ òní kọ́dà kọ́débi pébè yẹn bá gbẹ kankan igi ni igi eléso ni nǹkan jíjẹ ọ̀gbìn ni èèyàn gbìn bí iṣu ni bí àgbàdo ni gbogbo ní téèyàn bá gbìn àbọ̀ lọ nínú àánú ọlọ́run nínú òkè òun ni pé gbogbo ẹni ọba débẹ̀ tó bá jẹ ń bẹ̀ ó ṣe èèyàn ni ó ṣe ẹranko ni ó ṣe ẹyẹ ni gbogbo ní tí wọ́n jẹ nínú nǹkan tó gbìn ní sàárà ni wọ́n máa jẹ fún wọn lọ́dọ̀ ọlọ́run ní tí wọ́n jẹ nínú tí ó gbìn ní wọ́n béèrè ìdá lọ́wọ́ rẹ̀ àwọn náà ó sì já lólè ṣọ́ra ti kìlọ̀ fúnra wa lánàá olúwo pé kí a gbé báskẹ́ẹ̀tì lóko olóko káká gbogbo ọsàn àti máńgò rẹ̀ o. àlẹ́ ìta fi múnúró táà fi rẹ oúnjẹ táà fi pa ebi olúwa ní gbogbo ẹni ọba jẹ ń bẹ ní nfò nínú àgbàdo rẹ nínú oko rẹ nínú máńgò rẹ nínú ọsàn rẹ abẹ́ranko kan olùwà ní ládàá ń bẹ fún ọ bẹ sàárà bẹ fún ọ sọ́dọ̀ ọlọ. alifawa àwọn àǹfààní tá a rí mú ni o alùwùlà alákọ̀ọ́kọ́ fábùlù zara yìí wà lọ́wọ́ àsọ́lá ń bẹ àti ládàá ń bẹ ń bí bẹ́ẹ̀ ọmọ ìsàgbẹ́ ara ara ládàá àti orí ń bẹ ń àgbẹ̀ ṣíṣe òun ni pé ọmọ ìgbà ládàá sàárà tó intentionally ṣe kí wọn gbọ́ kankan nínú rẹ́kọ̀dù rẹ láti yá mà sínú rẹ ọmọ àti ọgbẹ èmi náà mo ṣe sàárà báyìí mo ṣe sàárà ìwọ ọmọ ni kòkò rẹ tó dá ẹyẹ báyìí jẹ ń bẹ ẹran báyìí jẹ ń bẹ èèyàn báyìí kọjá ọkà mọ́ngò rẹ mú gbà tó gbẹ ń bẹ ń pa sàárà lọ jẹ fún wọn ọgbà nínú rẹ́kọ̀dù rẹ láti yá mà eléyìí fi hàn wá pé àtẹnudọ fẹtọ dáa kéèyàn máa gbà ládàá ńbẹ òun ni kéèyàn máa gbé nǹkan ọmọ lọ nǹkan tí ó wúlò fún ara rẹ̀ àti ẹlòmíín. àsáàníyà ẹlẹ́ẹ̀kejì annama akalati alhayawanatu walinsanu min algharsi walzar'i fahuwa sadaqatun li sahibihi gbogbo ntí ẹran àbẹ́yàn àbẹ́yẹ lọ́ba jẹ nínú oko nǹkan ọ̀gbìn rẹ wà bẹ̀ ẹni tí èsì àgbẹ̀ náà ságbìn kankan ọlọ́run kankan gbogbo ntí àwọn èèyàn ní ẹranko ní ẹyẹ ní yẹn bá mú jẹ ń bẹ sàrà ni ọmọ ẹgbẹ́ bẹ ní omi o sàrà ni ọjọ́ ẹgbẹ́ ní olóko sàrà ni ọjọ́ ẹgbẹ́ ní omi tí wọ́n ń ká tí wọ́n jẹ nínú èso rẹ̀ àmọ́ ò kárí fíìsì rẹ̀ tí wọ́n jẹ nínú èso rẹ̀ èyí pé tí wọ́n kó gbogbo èso rẹ̀ nílẹ̀ o. dáhùn bá ti wàá kó tí wọ́n jalè náà ẹnu rìwáyà tàbí ìyá mẹ́ta àtà kọ́dà ládàlẹ̀ ni wọ́n jẹ fún wọn náà àmẹ́sẹ̀ ní sẹ́ni ọjà omi olè ìyàtọ̀ ń ya ebi pààyàn ọjà ìtọ́nù olóko máńgò kan ọsàn kan àgbàdo kan méjì ọjọ́ àmọ́ a lọ gbé báskẹ́ẹ̀tì ọlọ́ dápò àwọn ni wọ́n ní ẹni ọba ti ka sàárà ní sàárà ní fẹ́mi ó ní àmẹ́tẹ̀ ní fún wọn o ọba gbà lélẹ̀ sámẹ́yàtọ̀ láàrin méjèèjì o ètò ọlọ́run fẹ́ òun ẹ̀já ṣe o a sì kìlọ̀ fún ara wa lánàá pé gbogbo ẹni tí wọ́n ń dáko náà ń gbẹ̀ nǹkan náà káwa náà mọ ilé láfààyè rẹ̀ lẹ́ àyè tí a ẹni ọba mú tàbí ẹgbẹ́ lẹ̀ ẹgbẹ́ tó ẹyẹ tó tó rárá jẹ nǹkan díẹ̀ ńbẹ̀ tó lọ ẹranko tó jẹ nǹkan díẹ̀ ńbẹ̀ tó lọ àti láàdá nìkan máa ń nà láàdá fún rẹ̀ ẹbí láàdá májínà sàárà àṣìṣe fún ara rẹ̀ o. ṣùgbọ́n eléyìí láti ṣàlàyé lánàá ẹnìkan wá béèrè nínú mọ́sálásí àbáwọn méjì lánàá pé alẹ́ kí wọ́n fi kí wọ́n fààyè lẹ̀ sí ẹran jẹ inú oko kéèyàn mú jẹ pé àwọn ẹran lẹ́sẹ̀ àbẹ̀yẹ pé àwọn máa ń gbogbo ẹ̀ làwọn bàjẹ́ ǹjẹ́ ẹ lè

ẹ̀rí èyí tí ọlọ́run fi hàn náà lẹ́nu àná sóni òun ni pé yàtọ̀ ń bẹ àti yàtọ̀ ń bẹ láàrin ẹyẹ àtẹranko tó jẹ nínú oko ẹni àtẹ̀yí tó fẹ́ ba gbogbo oko èèyàn jẹ́. èyí tá ń lẹ́bi sọ̀rọ̀ àtọ́lẹ̀ ń wí fún wa láti gbọ́ ni níbo ọjẹ́ ń bẹ́ẹ̀ àmọ́ wá ba gbogbo ẹ̀jẹ̀ ìjà máa wọ̀rọ̀ náà kápẹ́ á lọ́ba wá bàjẹ́ náà ní ara o ara o. kí ni ìdájọ́ jẹnẹrálì ká lo kẹ́míkà tí a dà sóko pé àwọn ẹyẹ ìgbẹ́ran tí wọ́n ba gbogbo ètò jẹ́ àbí ìtọ́ ń pè ní pé ìfẹ́sísáìdì ni tọ́ pọ́n ṣe gbogbo kíni gbogbo oko nítorí àwọn tí máa bá oko jẹ. ẹ̀rí dájú eléyìí ń tọ́ bá a mú tọ́ wọlé lọ sẹ̀rí à àdìsùn ńláńlá méjì ni ní àdìsùn àtẹ́gbọ́n Muhammad sallallahu alaihi wasallam. ìyá ńlá wa Aisha radiyallahu anha òun lọ gba àdìsùn náà wà lọ. kọ́lá nàbì sallallahu alaihi wasallam ní hamsun min al-fawafiq yuqtalna fil harami wal hijri ànábì láwọn sallallahu alaihi wasallam àwọn ẹranko kan àwọn ẹyẹ kan ẹranko àtẹyẹ kan pòkì ni wọn o gbogbo bí èèyàn bá ti rí wọn ló lè pa wọn o kọ́dà bó ni wọn nu haram. sẹ́mi pé ìwọ ni bẹ́ẹ̀ bá wà nù haramu wà maka tó wà madina ìwọ ni o pàtàkì jùlọ haramu maka táwọn alálàájì àti onímọ̀ra ń lọ fàyè dẹ̀dẹ̀ nínú hajj àti onímọ̀ra o ẹ̀ mọ́ pé balọ̀dẹ ti wà nù àti onímọ̀ra ìwọ ni kí horo ti ń rìn lọ́wọ́dù rẹ̀ báyìí olùwàlà àti haramu maka àti ní. ìgbé tí security òǹkàlùkù ti fi the sense of security kọ́dà àwọn ẹran. síbẹ̀ náà lẹ́bi sọ̀lá ọ̀sọ́lá wa ni àwọn márùn-ún kan bẹ̀ kọ́dà bọ́ ọba rí wọn lẹ́gbẹ̀ẹ́ kàábà ò lè pa wọ́n o. kí làwọn mára àwọn náà lẹ́bi kà wọ́n sallallahu alaihi wasallam al-kalbu al-aqur al-buraq wàlà àkọrọbù àwọn márààrún yìí ká túmọ̀ rẹ̀ náà torí pé àwọn márààrún yàtọ̀ àwọn tó bá jọ wọn àbí tó burú jù wọn lọ ìgbà àti túmọ̀ ṣẹ̀ríà nù àwọn márààrún tá nàbí kàlí àwa ara àwọn tó ṣe pé kí wọ́n jẹ́ tó burú jù kí wọ́n lọ à àwọn náà ti kó sínú ìdájọ́ tá nàbí yìí nù ọlọ́dọ̀ àrùn sọ̀rọ̀ ànábì ní àkéèké ẹ wá pé wọn ní àmọ pàǹkan wọn ní àmọ pàǹkan àkéèké wá ń rìn láàrin yín nínú mọ́sálásí àti ní haramu ànábì ní òsibí ajé pàkéèké o. alugorọb tó bá báàbù tàǹkà lọ ẹyẹ kánnakánná wàlíṣídà mi ò mọ ọkọ tó ń pè é yorùbá náà àwọn ẹyẹ náà èdè lárúbáwá òun náà máa lọ jẹ oúnjẹ àwọn èèyàn ni ìyá bá gbóúnjẹ sínú ìdá máa wá àtijọ́ jẹ lọ́ba jẹ́ lẹ́bi ní kò síbi àtijọ́ pa àwọn ilé ojú mélòó ojú mẹ́ta. wàlífà aratu èkúté èkúté jẹ́ ọmọ jẹ gbájọ́ ọmọ jàwó ẹgbẹ́ amàlàkalẹ̀ yọ jẹ ẹgbẹ́rankalẹ̀ yọ jẹ ọjà tí wọn á fi ń di pé ń padà ń di àrùn lónìí ẹ tẹmọparùn kan bẹ lásàbí fífà alẹkùdé ní nfa wọ wá pé ṣẹlẹ àti àmọ pa ẹra lẹbi ní ẹpa ìkúté o fàwa síkù ẹlẹ́ẹ̀karùn-ún alikẹ́líbù àlàpò alikẹ́líbù méjì lẹ́yìn òní alikẹ́líbù ajá ẹ̀hànà àbí atọ́ba ti gẹ́gẹ́ ni ọ̀yà hàn kọ́dà nù sẹ̀ríà nínú àhàdìbò ní àrí pé àlìkálíbò gan gbogbo gbogbo ẹran tí ń níyàn la kí máa kiri kí máa já òní wọn ń pè ní àlìkálíbò ìyẹn ni pé òfin lórí kìnìún àti gbogbo ohun tí ọba lè ṣe pé ìkòkò ní nǹkan kan ní kí máa já tí òun náà fẹ́ ṣe yẹn ń sùn dá ààrẹ náà lè jò bẹ́ẹ̀ rí wáyà ní ejò ọjọ́ ọ̀nà kan náà lòun àti àkekèé anabi sọlọlọ asọlọ ní àwọn sọmárà ìṣẹ̀lẹ̀ wàjà àtẹyàn wà ní haramu àtòsí kọlà bí o ti ń nu haramu náà anabi ní èèyàn lè pa gbogbo àwọn sọmárà àwọn yòó kí ni àwọn àtúbà gbọ́ yín bẹ wọn ni wí fún yín gbogbo ntí ọba lè pa ìmọ̀ èèyàn la àbó lè pa dúkìá yẹn la ọ̀làbí ní àlùkòrọ́ọ̀bù àlùhídà dúkìá làwọn àtàkì ẹ̀yẹ kánákáná ẹ̀yẹ hídà property àwọn làwọn ń segin destroy èyí jẹ́ ń pààyàn la ń kọ́ àkéèké ajẹ́ hànà inú tí ń pa property la náà ní èkúté gbogbo ńtọ́ bá jẹ́ pé yọ máa jẹ́ parun fún èèyàn àbí yọ jẹ́ parun fún dúkìá yàn ọ̀la ìdí bàbá pa ìlú wọn torí náà káwá gbé lọ bí béèrè àná gbọ́nbéèrè ti béèrè yìí ní ọmọ àbọ̀ bá rí bẹ́ẹ̀ pé wọ́n bá kó one thousand àgbàdo ní wọ́n pè lánàá rí báwọn fẹ́ fi àwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbin àgbàdo ẹsẹ̀ kan náà làwọn kìíní yóò di ni wọ́n palẹ̀ gbogbo ẹ̀ mọ́ kọ́jà ẹ̀ tó di tí ó wù tí ó wàá ṣe jẹ tóun náà ó rí jẹ ńbẹ bá nẹ́bí ni ó jẹ àwọn ọ̀jẹ̀ ní tí ó wù bèbè à ká kiri àrò àwọn eléyìí kọ̀ láì sí o mo ṣẹ̀ríà èyí wọn pa property la ká kiri àti tá a bá dúró àwọn ìtẹ́yẹ ni wọ́n torí náà eh, èyí tọ́ba tọ́ba jẹ́ fàwa síkù ń ba nǹkan jẹ́ ara rẹ̀ náà ló fi lórí kọ́lẹ̀ fún tá à ń pa lólé èèyàn gbọ́dọ̀ fún ẹni á má pa nǹkan kẹ́kọ̀ọ́ máa jọ wá tó mẹ́ ọ̀rẹ́ lómi lè tún sí ìṣẹ̀rí àgbọ̀yé lọ́dọ̀ pé ah, ẹ̀mí ní bẹ́ẹ̀ lọ́rùn jẹ náà ẹ má pa ọ́ ìṣẹ̀rí ah. ìṣẹ̀sìn dẹ̀dẹ̀rẹ̀ lẹ́nu tí máa wí o ọ̀lọ́jà náà bí wọ́n yá o sallallahu alayhi wa sallam ǹjẹ́ ọba pààyàn la àbí yọ pa dúkìá rẹ̀ la nàbí sallallahu alayhi wa sallam ọfà àwọn máa ń ṣe àpèjúwe kódò fi débi pé bí a ti ní ẹsẹ̀ ní kọ́ pa nǹkan nínú haramu fẹ́ bọ̀ bá rí àwọn márààrún yìí ànábì nípa wọn sallallahu alayhi wa sallam tọ́ ọ̀làdìyí méjì àdéhùn kejì ní la dọ́rọ̀rọ́ wà lájọ̀rọ̀ àlẹ́bí náà ló wí o sọ̀lọ̀ lọ́rọ̀ sọ̀lọ̀ àlẹ́bí lẹ́yìn ọgbọ́dọ̀ nírẹ̀ la kò sì gbọ́dọ̀ ní ẹlòmíì náà la kọ́dọ̀ gbọ́dọ̀ fi ìnira tẹ̀sán ìnira la dọ́rọ̀rọ́ wà lájọ̀rọ̀ ìdí náà làwọn onímọ̀ ti máa wá pe àkíyèsí pé ìwọ́n tó o fẹ́ lo kẹ́míkà nítorí pé ẹyẹ kan ba olóko jẹ ẹran kan ba ọ̀jẹ̀ níjókòó yóò wù gbèsè òun náà ó rí jẹ́ bẹ́ẹ̀ ìwọ́n náà ó rí jẹ́ bẹ́ẹ̀ àlẹ́ èyí ò ń di kíni ó di fàwa sí kùnú ní ọ̀tá àlẹ́ pa ni ìwọ ẹran ìwọ ìwọ ẹyẹ bẹ́ẹ̀ wà á gbọ́ gbọ́rọ̀ délẹ̀ o ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ mẹ́lá bọ́rọ́rọ́ wà láàbẹ̀rọ̀ àwọn àlùfáà wa ní ọ̀pọ̀lọpọ̀ kẹ́míkà tẹ́ wá ń lò yìí ìnira ń bẹ ń bẹ o láwọn ọ̀nà wo àlòjù rẹ̀ àbí àìlórú èyí tí ọ̀yẹ́ kéèyàn ó lò bí ẹni ó mú hámà hámà tí wọ́n fi ń kan ìṣó lọ́lọ́run fẹ́ pa eṣinṣin lẹ́mọ̀ọ́ pé ọkọ̀ jẹ́ eṣinṣin ní ọ̀pá hámà ẹ̀fọn bà sí orí wíńdò rẹ̀ gíláàsì wíńdò ọmú òkúta àbò muama wọn ní kílẹ̀ fẹ́ ti àpá ọ̀là fẹ́ pa ẹ̀jẹ̀ ní wàhálà yìí ni ẹ̀fọ́kẹ́ yóò pa ju ẹ̀fọn lọ. àhà gbogbo ẹ̀ làwọn àlùfáà sàlàyé pé gbogbo ẹni tí ń lo kẹ́míkà tí ó kù ńlá sí láàbọ̀ ẹ̀ látàrí àlàáfíà tara tiẹ̀ níyanjú ọlọ́ba padà jẹ́ nínú èso yìí àbáwọn tó ta fún ọlọ́pọ̀lọpọ̀ àrùn tí ń ṣẹlẹ̀ láyé lónìí nítawọn èèyàn ń jẹ níbi tí wọ́n bu kíni wọ́n bu kẹ́míkà fẹ́ pa àparò fẹ́ pa kànákànná sí ìgbẹ́nu ẹ̀ o torí náà fatuwa àwọn àlùfáà lágbàáyé ni pé ẹni àgbẹ̀ tí ọba lo kẹ́míkà gbọ́dọ̀ fẹ́ kọ́ lò ọ̀ wá àwọn expert pé ẹ̀dá kan irú èèwọ̀ ni àlelò one tí ò ní kó bẹ́ẹ̀ yàn two kò ní kó bá oúnjẹ torí kò ní kó bá environment gbogbo ẹ̀ làwọn àgbà wádìí rẹ̀ nínú àwọn chemicals ẹ̀ ń lò yóò ní ìgbẹ́ tí o pé ní effect rẹ̀ ọwọ́ nù lẹ̀ kọ́dà yóò padà lọ bí àwọn omi tá à ń pa nù kànga àti bọ́ òru wa. torí náà la dọ́rọ́rọ́ wàdà rọ̀ o lè pa ní tí ọba gbọ́ o lẹ́yẹ o lẹ́ràn o àmọ́ nítorí pa gbọ́dọ̀ láàlà o mọ́ni ìbọn fẹ́ fan o ìyàfẹ́ pa ìfọ̀n wa lọ mú ìbọn ẹ̀mọ̀ pé ìbọn ò ní dúró lára ẹ̀fọn yóò darí èèyàn o àpèjúwe o mọ kọ́ńtìtì tó lò kọ́dà àwọn àlùfáà ní mọ́gbà tó yẹ kó lò wọ́n ló ní stéèjì development àwọn crops tá a gbọ́dọ̀ lò wú àwọn kẹ́míkà kan bọ́ba ti kọjá bẹ́ẹ̀ wọ́n lò ó torí pé yọ padà di ìnira pé èèyàn àbí fún kínní fún property àbí fún kínní àbí fún environment gbogbo ẹ̀ lọ́lọ́run sì ní amánilá torí náà eh, ẹni ọba gbọ́ ti ti àná ẹbí ọgbọ́ ti òní yìí ó fi kúnra wọn o lẹ́yìn tá a sọ tàná àtúnlọ̀ yẹ tíra àwa wí ní lónìí ومساء سامنا لبواء وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين إياك